níbi náà láti ṣàlàyé ẹni tó bá gbọ́ kó sọ fún tí ọ̀gbọ́n náà na rárá o rárá o rárá o kó nìyẹn kàn sí máa gbalada lọ́fẹ̀ẹ́ ló fò a jẹ́ pé kó padà lé padà lé láti síbẹ̀ náà ẹni tí ń bọ̀ wá sí masjid yóò tún máa gba aládàá kó ti wà nù sọ́lá tọ́ba bá sọ́lá tọ́ba bá sọ́lá ó sì tètè ẹni ọlọ́wọ́ fún ọ ní níyà rẹ̀ fi masjid náà lọ bọ̀ náà àmọ́ pé gbogbo ẹsẹ̀ tó bá gbé ọlọ́wọ́ máa ṣàgbéga pò fún ẹsẹ̀ kejì yóò máa pẹ̀sẹ̀ rẹ̀ fún ọ náà ọba ọba àdúgbò àkọ́kọ́ ibẹ̀ ẹni ó yé wa pé a lè fún ẹni tí ó ṣe bẹ́ẹ̀ láì jẹ́ pé ó nímọ̀ tẹ́lẹ̀ a lè fún ní ọ̀sùn pé táìmù yìí bọ́ọ̀ pé ṣé àdìsí yẹn báwo la fẹ́ ṣàlàyé. a tún ti ṣàlàyé lẹ́yìn náà kẹ́ni tó bá gbọ́ ọ sọ fún aleykum salaam ẹ tí ì ṣe béèrè náà. kí ṣe lórí lẹ́tọ̀ọ́ ìtàsílẹ̀ ni mo fẹ́ ṣe béèrè mhm. kí ni ìṣẹ̀rí àsọ nípa immunization àti pé ṣé àdìsí kan bẹ̀ tó alábìyàn ló ṣe àṣẹ náà tó sọ wípé ta lè túmọ̀ sí pé prevention is better than cure. Uh, well prevention is better than cure kò wá nù àdéhìí so but owó ni tó wà gbogbo èdè alwiqayatu khayrun min al-ilaj so kò wá ládìí so ṣùgbọ́n tí wọ́n ka àwọn àṣẹ sí àwọn àwọn nǹkan tó wá nù àdé ìsáàrí pé yẹs àwọn nǹkan tó nítumọ̀ rẹ̀ wà àwọn nǹkan tó nítumọ̀ rẹ̀ wọ́n wà sọ ní ìsìn anábì sallallahu alaihi wasallam sọ pé tó o bá jẹun kó o fọwọ́ rẹ kó tó di pò sùn tó o bá fi lè fọwọ́ rẹ gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọ̀wọ́ lọ wà so abẹ prevention is better than cure náà nìyẹn ìlábẹ̀rẹ̀ náà ni pé anábì sallallahu alaihi wasallam sọ pé kó o sá fún aká. kò sá fún adẹ́tẹ̀ aká kẹ́bù ṣe máa ń sá fún kìnìún prevention is better than cure náà so gbogbo tí wọn bá fẹ́ kóró àdìsí bẹ́ẹ̀ jọ pọ̀ gan immunization kò sí tọ́ta kò ṣẹ̀ríà nínú rẹ̀ torí pé ń bẹ nínú pé ká wá sùn kó tó di pa burú ṣẹlẹ̀ kó má jẹ́ pé wòsàn náà máa tó bá pé wádìí òdodo fi hàn wípé kínní yẹn ó nípa lára fún yàn so tó bá nípa lára fún yàn òfin ṣẹ̀ríà sọ pé ad-dararu yuzal gbogbo tí wọ́n bá níyàn lára á gbé sọnù táǹfààní bá wà ń bẹ ìnira wà ń bẹ ìnira rẹ̀ ju àǹfààní rẹ̀ lọ ṣẹ̀ríà ò lè gbà ká lò so ìwádìí ní bùkátà kíkà sí pé wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé lódodo wọ́n ti lo abẹ́rẹ́ àjẹsára yẹn fáwọn ọmọ ní Niger tọ́pẹ́ náà ló tún bí polio yẹn fún wa ṣùgbọ́n àwọn náà sọ pé wọ́n sì lò ní ṣùgbọ́n tọgọ́rùn yẹn ti ń lò ní ìsìn opposite láàrí ti ń ṣẹlẹ̀ kò jẹ́ wọ́n ní polio yẹn mú ọlọ́run fi mú polio yẹn kú òní so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tó bá ní ká mọ̀ lò ká mọ̀ ṣe kìnnìún ó prove pẹ̀lú ìwádìí tó tó rinlẹ̀ láfi wá sọ pé tọ̀ lábẹ́ òfin o gbogbo tí ọba ti ní wá lára Islam ọgbà kálù naam maaleykum salaam. pé sáà dìsì kan àtúntẹ̀ máa ń lọ sí masjid kẹka ọwọ́ àbí kẹka sẹ́yìn àwọn ọmọ àwọn ọmọ ṣùgbọ́n ẹ lè padà sínú tírà kan tí sheikh muhammad ibn abdulwahab kọ adabul mashi ilal masjid àwọn ẹ̀kọ́ tó wà tó yẹ kéèyàn lò téèyàn máa ń lọ sí masjid téèyàn máa ń rìn lọ sí masjid báwo ló ṣe rìn lọ so gbogbo ẹ̀ làáfàá ṣàlàyé sínú ilé yẹn ṣùgbọ́n dáa máa ní pé apá kan náà sẹ́lẹ̀fù sọ̀ọ̀lẹ̀ tí wọ́n máa ń rìn lọ wọ́n yìí sọ apá wọn lẹ̀ wọ́n máa fọwọ́ wọ́n máa wọ́n máa fọwọ́ pẹ̀ torí pé kí ni wọ́n lẹ́rù ń bà wọ́n pé ńgbà táwọn bá dáwọ́ lẹ̀ káṣíta ni wọ́n máa fi atẹ́gùn sí kí èèyàn fún wa pé ń ṣe báyìí pé ọ̀pọ̀lọpọ̀ báyìí kí ni túmọ̀ rẹ̀ ìgbéraga ṣe lẹ́yìn jẹ́ kí ni ìbéèrè kejì tí nǹkan bá sọnù ṣé ká sọ àbí ká sọ pé àwa la fa á wò bó ṣe sọnù náà ni àkọ́kọ́ ọlọ́run ló mú wa la shakka fi dhalik lẹ́yìn náà ìwọ náà ò fi falẹ̀ ọ̀sọ́ dáadáa ìwọ lọ fà á tó yé wa gbogbo ẹ̀ kò dípọ́ ló mú wa lọ torí pé kò sí ń tọ́ ṣẹlẹ̀ náà ló mú wa ọlọ́run bò pé méjì lọ́dọ̀ àwọn qadariya àwọn majusu hadhihi al-umma àwọn ni wọ́n fẹ́ pé kọ́lọ̀ ó méjì gẹ́gẹ́ bí àwọn ti tẹ́lẹ̀ tí wọ́n ní àwọn ti ń siná àwọn baba ńlá àwọn fárísì àwọn sọ pé oríṣi méjì lọ́lọ́run ọlọ́run wà ọlọ́run ìmọ́lẹ̀ wọ́n ló máa mú a'udhu billah torí ẹ gbogbo ń tó bá sí ọ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wà ṣùgbọ́n sábàbí wà sábàbí wà naam alaikum salaam. ẹ lẹ́yìn láàrin rẹ̀ sọ́lọ́ọ̀nì. <coughs> láàrin rẹ̀ sọlọ kò tí ì ṣe sọláàtì yẹn bọ̀ tó ti ní ládàá pé ń lọ sí sọláàtì ìtì béèrè yẹn ọba fi nítumà oníkọjá yìí pé téèyàn bá kú kó tó ṣe sọláàtì á lè bá a ṣe sòkòtì sẹ́ni tó ní kọ́ ọbẹ̀ nìkan ṣe sọláàtì wá so ìtì béèrè yẹn ọba fi nítumà nù àmì yẹn ti pín lọ masjid á sọ pé kú kásẹ̀ rí ma lọ́wọ́ ni àmọ́ tó bá yẹ pé èèyàn máa báyà ṣe sọláàtì ni tọ́wá béèrè pé òkè ẹni wọ́n ti mọ ọkọ ládàálẹ̀ fún látìgbà títí ń bọ̀ lọ́nà ọwọ́ akú kó tó dé masjid sábà san sọ láti yẹn náà ni àbọ̀ wo ìtàn ti ń kọ fún náà ti tó àmọ́ ta ló sọ fún ọ pé wọ́n máa báyàn san sọ láti wọ́n yìí báyàn kí wọ́n yìí sì báyàn san àyàfi sọ láti kan òun náà ni kí ni rakata at-tawaf tó ń bá ń ṣe hajj fẹ́ni tó ti kú àpé ẹni tó ní hajj ló ní ẹni tó ní tọ́wáfù ló ní rakata àtọ́wáfù wàá bá a ṣe ṣe eléyìn nìkan àmọ́ yàtọ̀ sí eléyìn wọ́n yé ṣe sọ láti fẹ́ ní bọ́dì náà aleykum salaam. èèyàn lè mú pẹ̀lú àníyàn pé wọ́n máa fi wẹ́lọ̀ tí èèyàn bá ti mọ̀ pé òun ò ní jẹ́ títí tọ́dún kan pé wọn wa wá fi wẹ́lọ̀ ńbẹ́ lójoojúmọ́ léèrè àbí tó ti tó ti rí yẹn àti gbogbo ibi tó súnmọ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ó ní wàá sọ kówó lórí o tòtí wàá sọ kówó lórí gbogbo èèyàn náà ni ó pò ń sọ wónú ẹni tó wàá sọ nǹkan nù wàá kọ nọ́mbà rẹ síbẹ̀ wàá lọ máa renew pépà yẹn títí tọdún kìí pé pé àyè wàá mọ ẹni tó wàá sọ nǹkan kan nù ń bì kó pe nọ́mbà yìí o wọ́n fi ṣàlàyé ọjà bó ṣe jẹ́ lẹ́yìn ọdún kan ni ó wà di tiẹ̀ maaleykum sọ àfi tó bá yẹ pé owó tí o tó nǹkan kan bíi twenty naira ó lè ná àmọ́ gbogbo gbàtẹ́ni tó ní bá yọjú wàá fún lówó rẹ̀ padà naam maaleykum sọ náà. tó máa lo ìjáàbù tó máa ń jẹ́ ìmáà ń bá yẹn pé kò sí ní ta fẹ́ fọ̀rọ̀ rẹ̀ ṣe sọkúsọ lásán ní gbogbo náà naam aleykum salaam. niyatul mu'mini khayrun min amali khayrun naam. kullu eh, yub'athu ar-rajul ala ma mata alayhi gbogbo ẹ̀ àdìsí ni alákọ̀ọ́kọ́ yẹn ìtumọ̀ rẹ̀ niyyatul mu'mini khayrun min 'amali alimami Suyuti rahimahullah wa muwa nínú aljami wípé niyyatul mu'mini khayrun min 'amali ṣètùmọ̀ rẹ̀ ni pé níyà mọ́mìnì ó lóore jùsẹ̀ rẹ̀ lọ pé àníyàn mùmíní lóore ju sẹ́tí mùmíní ó ṣe lọ rárá o torí dáa pé àníyàn rẹ lóore ju sẹ́rẹ̀ lọ ẹnìkan ní wá masjid mọ́ ẹnìkan ní gbàrọ̀ mọ́ ẹnìkan ní ṣe ájì ẹnìkan pé mọ̀dà níyẹ̀ mọ̀dà so ṣùgbọ́n wọ́n ní àdìsí ní sábàbí àwọn àdìsí àbí àyà alukur'ani tó ṣe pé a lè gbọ́ yé àfi pẹ̀lú sábàbí rẹ̀ sábàbí rẹ̀ náà dára rẹ̀ so wọ́n ní wọ́n sọ̀rọ̀ mùnáfíkì kan tó ṣe pé ń sin lọ́ọ́ ń ṣe gbogbo ẹ̀ ń ṣe kíníkà ń ṣe kíníkà wọn á ní ah, ṣé mùnáfìkì ṣé ò ti wá fẹ́ dáa ju àwọn múmìnì lọ bí sọ̀nà wa sọ pé àníyàn múmìnì ó lóore ju iṣẹ́ tí mùnáfìkì yẹn ṣe lọ àníyàn múmìnì bó ń bá dà níyàn kó òun ṣe dáadáa lásán ó lóore ju iṣẹ́ tí múmìnì àti mùnáfìkì yẹn ṣe lọ síbẹ̀ ti mà nínú àdéhùn sọ̀hìn ìgbé tí yẹn bá dà níyàn kó òun ṣe rere tí ó ládàá tó pé àmọ́ mùnàfíkì ẹ̀ paríparí rẹ̀ fi dẹ́rkìl asfẹ́lì mi tó gbogbo ohun tó lò ń ṣe o lẹ́yìn náà àdìsí kejì pé indikaluku bá kú lórí rẹ̀ lọ́lọ́run fi gbèǹde yẹn ni ìgbèǹde tó bá kó Islam ìgbèǹde rẹ̀ ó burú tó bá kó rí kúfùrù àbí nífàkù ìyẹn ni pé kí ni ìdájọ́ ẹni táwọn méjì tìjọ dúró ń sáfù tí wọ́n ti ń bá sọ láti lọ kọ́ làwọn ti kíra ká méjì wọ́n dórí ẹlẹ́kẹta lẹni tí yọ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá kú o tó bá jẹ́ pé àwọn méjì yẹn péré lọ́wọ́ lọ bá imam ni tó bá jẹ́ pé mi tún ọwọ́ ọ̀nà tí wọ́n fi wọ sáfù tiwájú ni tí ọba wa ṣe é ṣe fún ọ rárá rárá rárá à ń bẹ lọ wọn gba oyè yín subhanakallahumma bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka